Lord. وبعد السلام عليكم ورحمة الله وبركاته أنتم ولولا أبكي أمي وطني لا أقول إليه ولا أبكي أمي وطني وكيف يبكي أمي وطني أعرف أن الله سبحانه وتعالى ìjọ káwà lórí ní ó jẹ mọ́ ọ̀rọ̀ ìrún a ṣàlàyé nípa àwọn ìdájọ́ bí àwọn olùkọ́ ń mú wá lórí pé ẹni tó gbé òbí sílẹ̀ tí ò kí wọn níbi ẹni bẹ́ẹ̀ ìṣeré irú gidi ọ̀sọ̀ yìí àwọn olùmọ̀ ìjọ wa jẹ́ ọ̀ràn ìrẹsẹ̀ fún àwọn olùmọ̀ yìí jẹ́ ọ̀ràn ìrẹsẹ̀ fún ẹ̀rí ọ̀rọ̀ تجب على كل عاقل بالغ ذكر أو أنثى أفحر أو عبد يوتي أمور ọ̀rọ̀ yẹn gẹ́gẹ́ ní gbogbo ẹni tó lọ bá ti kò ní àkàyè pátápátá gbogbo ẹni tó bá ti ní àkàyè ẹni tó kò àyè gbogbo làákà ìlẹ̀kọ̀ á máa bẹ̀ àwọn làákà ìlẹ̀kọ̀ á máa bá sọ̀rọ̀ nítorí pé ìjọsìn náà wá sí láyé ìsáàbù pé làákà ìlẹ̀ tí làákà ìlẹ̀ bá fi kiri adékọ́lọ̀ ọba sọ̀rọ̀ mọ́ nìyẹn àwọn tọ́lọ̀ ń bá sọ̀rọ̀ àwọn náà ní àwọn làákà ìlẹ̀ yá mọ́tẹ́mọ́ ẹlẹ́ẹ̀kejì òun náà ní pé kí ìlú bàlágà ìwọ́n òbí ti ọ̀rọ̀ ẹ̀ẹ́dẹ̀ẹ̀dẹ̀ lẹ́sọ̀ kọ́kọ́ sí àlọ́dọ̀ ọlọ́wọ́ ọba àlejò ọlá ó túmọ̀ sí pé ẹni tó ní láàkáyè ni wọ́n ṣe ọ̀ràn yẹn fún bẹ́ẹ̀ náà yẹn bí èsì bàlágà àmì bá bí kọ̀ǹdù náà ni yóò máa jẹ́ yálà ọkùnrin ní àbí obìnrin ẹrú tàbí ọmọlúwàbí gbogbo ẹ̀mí ìṣúná ni ọ̀rọ̀ sí ọ̀ràn yẹn fún ìyẹn ọba àjẹ́ orúkọ bàjẹ́ ọmọlúwàbí tó bá ti bàlágà tó ti ní láàkáyè ẹ̀rí láàkáyè tá à ń sọ yẹn nínú àwọn ọmọdé ọmọ tí ìrọ̀rùn máa ń fi ọ̀ràn yẹn fún ọmọ ènìyàn ni kọ́lá àtẹ́jú aládìmọ̀jì náà ti fún ọ̀rọ̀ nípa gbogbo àwọn onímọ̀ ìdí ń jẹ́ ìrún èyí ọ̀rọ̀ ẹ̀fún lórí ẹ̀dá oníṣẹ́lẹ̀ Muhammad sallallahu alaihi wa حتى يحجب وعن صبي حتى يأمر حتى يختلف ومن المجنون حتى يعقل Anak tolong walau saya, kunjungan kiri politik di kalau mereka anak kunjungan ke depan, amal mereka. Anak kaum itu kuri ke depan. Ibu tuanya lakukan kali itu pada Ah, itu terlalu besar. ah, di sini di sini وعن قبيل ما لا يجوز Hallelujah. pé Hola, الله mọ́tò rẹ̀ dá nígbà tí ó ń lọ sílẹ̀. Ilé ìwé ọ̀dọ́ ọ̀sẹ̀ Yeah. كل ما تقول wọ́n ti وقال على من الدنيا